ilé àgbéjòwò ìdáná ọlẹ́ wẹ̀ máa wẹ̀ bómi òṣìṣà without ọṣẹ without ìṣòṣó àmẹ́hùn ìyẹ́ wọn lé wẹ̀ lẹ́ ọ̀nà kìlẹ̀ wa ìhàdí ní islam kọ́ sí ilẹ̀ ṣàpè lẹ́nu àríyá tòyó rẹ̀ tàmímù bẹ́dẹ̀ níbi lè máa ìyá àwọn àdàmọ́ pa kókó mi wọ̀húwà màṣúrù oda ya bakwashe domin gwanya ne da barka yan lihi ƙura'an suratul ma'ida verses 43 Allah ya بعد أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم جنبا فطهروا شنك من شنك جنبا دفامة أو جنبا وكربمة فطهروا ما عمسته dama athuhuria kiawai hadini islam ki ambayo ni maana ataharatu iwa aujuhin loni yuo wowo iyu makolan jori ni ka isike elain edo mayo ni edo kurupa tuko ka wala e ogale inoka tomo ede iwa laka iwalẹsọ hẹbẹ ẹyìn dẹ ẹ ò pàjáyánẹ pàjáyánẹ ẹ ò hẹmẹ ìnà ẹ kìkì omiwe tayọla ẹ ò hẹmẹ gbọdọ ìmọ aka yìí méjèèjì gúúsù yóò ẹgbẹ ńláyà fọtí tírì sọlọtìrì mẹ ìdá yẹni wọ ìntúntùm yónúbà kọkọ họrù tí a mẹ tiẹ mẹ kí yẹn bá ọkẹrẹ bọ mẹ mẹ ọrọ amẹ wẹ bọ mi kọkọ họrù yìí lẹ màánáwó. ọlẹ ewu ẹkọ mi iya mi maana ojuzozo yi ke tọhara nẹ ẹha diini ewu ẹkọ mi ẹlẹma tó yi ŋa fayọ yi eki sọ tutu ẹwọn ga ẹ kéèjì ọkọ wòlòwò tẹ ẹ lẹ sọrọ tó bàkọrọ ayé two hundred and twenty two. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض الحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين إذا وفترته بقرة أبو كوك ما بلد نمبر 222 ويون ده galigala wa yasalunaka anil mahid ma to wa nibi nini anil mahid logbo mahid re nini ni ngowa lona wowo kwa fasara ni haya yake alola fun kwa kuyo dushe ya kishemashimu but ikati ni migida bayo hii unubeleke bi haya hmm ẹjọ́ sì yí sí lọ́wọ́ ìfẹ́ náà. ọ̀ anìlmẹ̀ ìdí lógbó ẹ̀ǹà òkùnkùn bùlá nẹ̀ṣẹ̀ haibọ̀. ọ̀ anìlmẹ̀ ìdí ìyẹ́mẹ̀ ní kùnùbùlẹ̀ dí haibọ̀. kúl máa nínú lẹ́tẹ̀kù ìkẹ́dùn mọ́dẹ̀ húwà period kùnùbùlẹ̀ dí haibọ̀ kìdé menstruation or onubu onubu like dey menstruation huwa adhan ongo ide in shome say feel is an impure for you in your woman didimi iwan shome on spiritual impurity on shome fa atazilu nisaa memu daro babu bulata e daro bu mato legidai hadithi kedunwa ona yahu na daro bu mato legidai isha kini e eh, ngago ma ta haigo in daro bota sunu ba wala man iya ki fa ta n'isa ni sa mam daro bu mata mam yi do sana ma ko kami yu sa ce chabalen a ah, a ah, e eh, ngago da e eh, ngago da sima ŋa gbogbo nɛkɛla adoma tónubulɔ la lɛ ŋa gbɔlɛ mɛ ni o nɛfi mu daro bɔ tɛ but kɛlima ni sa ama yi zi yi mini ni o tɛ ŋa gbogbo nubulɔ abio ma ni aŋ ma mi ni tia ko nubulɔ mɛ mu daro bɔ tɛ tia nɔ ko nubulɔ mɛ mu daro bɔ tɛ hɛgɛ hɛgɛ ni seyi yamɛni mɛ yi yi dama ɔgbɔ kami yiw du sɔgɛnɛ lɛ wala takɔrɔbu na mɛki mɛruman i mɛruman na abuma mi ni taa. engagbo haila mameki merugo len hata yatahurna sidiki haila lati muda haila imu koda bote usituhur tuhuri mamini yatahurna ini jama nagesbu tuhuri mamini hata yatahurna haila timu koda haila timu koda ngba mimale mimachena fya loreo amiji mbebo ni haila unubule mkoda isefeme mbebo na imu koda sidiki ya hola gwe amda sitarjihi ka ke yo tele ah ah siela nga do yo dan to this topic e ka do yin aba yo yi iso le we when the topo haruna shamki maufe fa'tuhunna min haythu amarakum Allah mewabama meshikupa moya mele min haythu amarakum Allah

ìbílí yẹ ka tẹ nkɔjɔ ami ju wa iná yẹ ká ọgẹ wẹ ẹgbẹ ma kékeré ọgẹ yà kọrẹkt ẹlẹ àkó ẹ nọlọ yìí ọgẹ wẹ ẹ ŋà kakó ẹ mọ kàtúni ŋà kọrẹkt wẹ yìí ká oyè bi tiẹ sani ẹyẹ tọgbọ ŋa ìbílí bàtà ẹ má kàn yà dá tọgbọ lẹ mẹ amánu bóbi akọsọ yẹ gbèdì kọrẹkshọn àná wa màá dabal ko yonge yu ono bele di haila di haila on ya di yito la on dabal ko do yoka ono bele di haila musabi che mangi yu ono bele le itimu kwegi ane ba haila petia itimu kwele jo haila on ya na le wudu ukok matelu bole we kisuna ya nebi kamo ya nebi nukoche nkugba nebi sayyidatuna aisha ummu salamata àmì àmọ́yà níbilẹ̀ ọlùkọ́ tiẹ́kùmà ní gbogbo níbi lùgbọ́ léwẹ̀lẹ́ ẹ lè bọ́dà lẹ́tìlítìlí kẹ́ni kí ó gbẹ dábàl kọ́dọ̀ ọjọ́ bí wá dákẹ́ àyàn wọlá hàìlà màbínà wọlá hàìlà ìhàdí fìdí ìtẹ́lùmìdí ọmọbìnrin tí mo yí òtú kí ìwò pọ́kọ́ hàn òun lò lẹ́jọ́ yìí òun àmọ́ni lẹ́yìn múnàmúnàlá ń làbà tí mo yí wọn sí gbàá iwo ìyọ̀láwẹ̀ ìyá ọ̀láwẹ̀ ìyá ojú òṣìṣẹ́wò àgbẹ̀bí arátánẹ̀kì mọ́mọ́lẹ̀ fẹ́ ìkọ̀yọ́ ọ̀nàyù kàníbi náírà kó nubilẹ̀ tó pé hàn la dọ̀kọ́ nubilẹ̀ kọ̀ ńkọ̀kọ̀ dàmá abidugba kì í awọ́lá lẹ̀ kì í ké kọ́sẹ́ pìtìpìtì ìmọ̀ kì í alẹ́ bọ́dà lẹ̀ ọjọ́ kọ̀ọ̀lá ń yóbi lẹ̀ aláhùn máa bẹ́ẹ̀ ẹnkì yẹ ànùfẹ̀dọ̀ pa wa ẹ̀hún lẹ lọ láwọn àdó tó yà mẹ́yìn ilẹ̀ kàtì a máa yẹ ilẹ̀ àkójú pamọ́ mẹ́ alótọ́gbà òfìkì oṣù náà kan wa mo bá hìtún ọ ìsínàmì kama ya mi ọ ma ya ọ̀pápá mẹ́rin lẹ́dú màá limit ìyà mẹ́rin kẹ̀ẹ́yà gbọ́ mú jìbẹ́ túwù sọ̀bùsáptà yìí yóò dòdó dẹ́ àmẹ́rin kì á dọ́ ewẹ́sọ̀ tututututu nínú kìsàbàpà ẹ̀rin kì á dọ́ ewẹ́sọ̀ tíla nínú kìsàbàpà ẹ̀rin lẹ́yìn kẹrẹ̀ bẹ́ẹ̀ kẹ́ máa wù ẹ̀ ní ẹ̀múdọ̀ pọ̀ ẹ̀múdọ̀ dòyún fẹ́tò uwe nsọni kẹlẹngẹ ṣe ẹmúdi du yuusu uwe bi dẹ méjì méjì méjì uwe ẹnẹ ìwọ ònùkú ebili òlẹ òngẹ ṣe tiẹn kàmẹ ọmọ ìlú kìí yẹn wọn léwu aṣọ ṣuṣuṣuṣu ńlá pàpàkì dẹ kì í kẹrẹ bẹ kẹmẹ àmọ kẹ àwọn ọmọ yìí wọlá dábàlì kọ dọ yọtú kọ ni ó ẹmúdọ bọ ẹgbẹmọ dọ du yuusu ẹhà dín li umuri hamsatin ìmúdọ̀ ṣuṣu kó nì kí wọ́lá tó dá mẹ́mú mẹ́lú kí wá kẹrẹ bó nẹ̀ àmẹ́mú mẹ́lú lẹ́ àwọ̀d yìí yóò dúdú òun dẹ́ yìí yóò dúdú kìdẹ́ kàrà tó ṣe níhù mẹ́gbọ́n kàrà tó ṣe níhù ilẹ̀ bọ́ṣẹ̀lì ṣìlì káwọn máa bishahawatin umyoleda unsistem idu kolo nekele bishahawatin bayi dadi olim dadi yangungu spam ome ni edu leba ohun omi ọlẹ́dà ìnọ́lá dáadé ohun àyídá kóhun kìdù ohun ọlá iyáyádò kóhun kí ọlá dáadé lẹ́yìí ẹ̀gbàtá fi nẹ́wúmí awele yakɔzɛti ewolo lɛ agake wo deju saa wɔwɔ ŋa sɛŋ kaŋ ŋmɛni lɛ de wi ɔyi wolo ŋa nɔna ŋa dadi lɛ yi ŋmɛni kodo ɛmolu yi ŋmɛni lɛ adɔ lɛ wu tɔ min awo unka kɔɔ lɛ nɛgɛlɛ ŋa do koyi lɛ abɛkɔlɔ nɔbɔ ẹwàlùkùnmí gbọ́wá gidẹ wọ́wọ́ kọ́wọ́lù àmẹ́tòlù fọ́kàhá ilẹ̀ sọkọlàmí júrì ìgbé kọjọ́ do ma fíkìrù wọ́má ma kọ́jẹ́ kùránì bíẹ́bíẹ́ ma kọ́jẹ́ hadisi bíẹ́bíẹ́ ma kọ́jẹ́ ilimi kìnìú ma extract ń pè ní kùránì pé hadisi mbélé ma dúmọ́ ká mi fọ́kàhá aláwẹ̀lú ayọ́ mi kẹ́ mọ́ adùté òbélé mọ́nà. ewu gbọ́ àwọn ma kà dàmádàmá. ohun mẹ̀gbé kàkàlẹ̀búra lọ́dọ̀mọ̀. ń gbókùnmọ̀ àdọ̀là lẹ́kọ̀ọ́ tákàmì má lẹ́mi fíkì òyà kápá kó ọ̀dẹ́dẹ́ ọ̀là lẹ́yìn ohun dẹ́ lè hadith abi sa'id ní alkhudari lórí hadith abi sa'id ní alkhudari rọ́bì allahu anhu kọ́l kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam alma'u min alma'i rawahu muslim وفي رواية للترمذي وإن لم ينزل ama mato kujele manyuni amememele tu manyuni wala anibi sallallahu alayhi wa sallam yani alma'u min alma'i ahaina kukola wedi kakinu yowowo tabi tahoratu ini mini nowowo ku ogenele alma'u ogele ngunu mi mini nowowo ma'u komi kuwe machengu omi ogo ha tojo mi ogete mado ma'un hii expression kiwa hadith abayo hii ma ukachumi ma ukatimeni umadomi nikide ma umadote mda sumi alam nakhluqukum min ma'in mahin magani ko ma umahin la au e au e mado ma umahin umimeni wala mamini nikide anibiyani alma'u min alma'i alájọ̀rọ̀ mẹ́ yóò tọ́ níní ni mo dẹ́ almáhù omi ìṣẹ̀ fẹ́ omi òfófó mínàlmá ìpé omi ìpàdó wọlá yẹnẹba ìgidẹ́ sọmarì ọ̀lànà níbi kàtẹ́dẹ̀ sọmarì ọ̀lẹ́gidẹ́ gbogbo kọ́sẹ̀ àdí a in position of translating it for us especially nígbà mọ́ lẹ́kí ńlọ́la wúyì ìyá báyìí ọ̀rọ̀ àní ìkọ́gá jẹ́ pírímì àlùmáwù ilẹ̀ náà omi ìfẹ́ omi omi ìfẹ́ omi mini ni wọn a ọlẹ omi edunya wọla ìmúdọ̀ ṣoṣo mínàlùmá yìí àlùmẹ̀mí yìí yàkúrúyú mínàlùmí náà àgáyé tó mini ni wọn dẹ omi òfò omi títa edu wọra ìmúdọ̀ ṣoṣo minal mari yàní minal khuruji maniyi minal jasadi insan ìmúdọ̀ ṣoṣo ní mani gido kọ́ lẹ́nẹ́ kó nẹ̀wílẹ̀ ọ̀nẹ́kẹ́lẹ́ ládẹ́ kó nọ́bẹ̀lẹ́ ogiyo ládẹ́ kí mọ́tọ́ kìí ṣe agbágbá ẹ̀kì hadith lẹ́kàá wọn wáyé dọ̀mọ́. حديث لسي إدم جامع الصحيح مسلم بلوان في 269 حديث نمبر 80 and نمبر 81 نكلم حديث مسلم إدم إيه كتاب الحيض باب إنما الماء من الماء علنا ما وعن أم سلمة رضي الله عنها أن أم أن أم سليم أم سليم قالت إشيكا يا رسول الله أه؟ أو ونشوجو إن الله لا يستحي من الحق أوجو يا شايان يجسيا كي قد تجيدي ما دون دو أبي أنجي يجسيا ما دوني gaskiya budu kisokusha wuyi ya tute yuge de ngomau yuda bale hukumu walola yi nini unanya teki daino fahal nini mide fahal ala almar'ati guslin idha ihtalamat wa unisojo abidai onubulekinona ọlẹ̀ dàkí pọ̀ láwọn odòwò ọgọ́kìsà pọ̀ láàbọ̀kẹ̀lẹ̀ yìí ọlẹ̀ dàkí pọ̀ láwọn ọlọ́gbọ́kìá pọ̀ lónúbìlẹ̀ kọ̀ọ̀kọ̀ lẹ̀dàmáyìí

ubiki nɔna la imolu yi daki ime ni iliki dɔgba ŋute bi pati ɔma tɛ yɔgɔ idoji ŋuke wɔla gbɔ yi ka ne bi do todo ami ma lɛ mi fiki ugbo ma di drɔp rules ma ko ma tɛ yɔla nyɔnyɔ un omegbɔ la ka ne bi do yi ko ani bi ɛni nɛ am izɛrɔ asil maa a ani bi ɛ e ii sɛŋ kabi nɔna kone kelele ko le chankili ko miole da kodu amani munda ino na ngone kelele ko akudu bi ale ko ision du ko no bile du ke koko ko ya ti kolama e uda ti koko ya ama abedi ki me ale ma do ma ko la me ko me na alẹ́mọ́kọ̀lá mẹ́kọ̀ọ́ òmìnira sọ̀kà tó mi péjú rọ̀dọ̀ wọ́n mi náà lùlù mí lórí. ọgbọ́n ẹ̀mẹ̀ yìí yóò lọ kájí ní àkọ́kọ́rẹ́ náà lọ́kùnrin bí èmi àmẹ́yọ́ mi péjú rọ̀ ọ̀kà wọn. ọlọ́wọ́ yà wọ́n yà ká gbóm lẹ máa fi mẹ sọ bẹ́lẹ̀ ọjọ́ mẹ́lẹ̀ ní ẹ̀ṣẹ́ abẹ́ gbé jù kẹ́ kàkà dé bí ó kí á kà mẹ́rin má jó mẹ́lẹ̀ mọ́ ọ̀kà tó máa ń ṣe dọ́mà kàtí kọ́ bí. yà mú má tọ́ nínú bí ẹni kẹ́ tó kàtó àná. إذا رأت الماء كان في يوم كي لك مني فدو تو أنو بلين لفونا كلا تيونا تمني ما دونيا أنتو كوكو أمي مالا مكباديا منو نبتو كنو بلفونا كلا شكونو بلفونا إيهونا كيمولوجي كما شاكي مني دوني إنولي ونو حديثي كبوا كده رواه شيخان شيخان وإمام البخاري وإمام مسلم وغيرهما gbogbo múnẹ̀ tí máa wọn ṣàmáyí ní àmàgbẹ̀ àdíyèsí kì dẹ́yìn wá kìtàbù ìrìlmi bábù hayáì fi ìrìlmi gbolo wọn péjì pọtipọ ìyí bukari kò fẹ̀yìn alẹ́ ìdọ́mọ̀ ẹni muslim kìtàbù hayáì bábù ojú bìlwísì على المرأة بخروج المني منها báyìí kì á kọlà kí wọn dọ̀ ṣoṣo kónú bẹ́ẹ̀ kí ọlá gbẹ̀jẹ̀ mẹ́ ní hadith number thirty two volume one page two hundred and fifty ngbò kẹ́yìn alẹ́ ọ̀làyé dẹ̀ ìdè sunan abudawuda ìdè sunan tẹrmizi ìdè sunan nasa'i ìdè sunan darimi ìdè wi musnad imaamu ahmad imam malik ni wọ́n gba ìmú àká rẹ̀ volume one o one and fifty two ọjọ́ kí máa nàrẹ́ tó di wọn. igide àmì igide dà kàdémi mẹ̀ ní ìlú kọ́lọ́ nẹ ń ṣẹ́nu ijó dúdú kì í yẹ ń ọlẹ́ wà sọ ṣuṣu wọn nẹ tẹ́lẹ́lẹ́ abẹ́kúnnú bẹ́lẹ́ ẹ̀ kàgbọ́ ẹ̀ dẹ̀ ọ̀nà mẹ́ ní ìyá mango koro in sub topic abajadiya a ba eh ja da ha eludo mai ko mango koro in sub topic melu sub topic le insha Allah eh eh takada kanegi dai on tafiki usunna menu wa huna suwarin سور سور كثيرة كثيرا ما تقع يشون هنا مي بيكشو كمو مني دو قولوني أنا سجوجوج أحببنا أن ننبه عليها أن يكمل أجمع منكما ننرجل الله للحاجة إليها تدوب يولا كبابا دون وجوه ترجو مامي

abema itali kama yobi abekani ari dodoli abekone we woyi moto abeki machine yaga ir iyame ni kodo kola ya ya wala le amemo gane le do ile se wa kojo do atomo halqatul qadima wala na ya lo de ile ورحمة الله وبركاته